Káàbọ̀ sọ. Mommy, Daddy. I dúpẹ́ myself. Meet Yomi. Um, Fadé, sá ni Yomi Fadi. <laughs> Oh, my prayer partner. My love partner. What does that mean? You're joking, right? No, mommy, I'm not joking. Ṣó gbádùn ṣá? Ah, ṣó ń gbọ́kàn tọmọ ẹ̀sọ́ ṣá. fàdé ó dàbí nǹkan tí ń ṣe ẹ̀. ó dàbẹ̀. <coughs> ọmọ ọdún mélòó ni ẹ tó ń sọ pé you are in love with somebody just uh, just just love kìíní kan sọ́nà I don't understand ah. ọmọ ọdún mélòó ni ẹ. sir ẹ má da fàdé rẹ̀ lóhùn she plays a lot lára nǹkan tó dẹ̀ jẹ́ kí n like and she's just like a baby sister to me ní church you know, and, and you know she's very she's very sharp, you know. Mm. So yeah, the only thing we share actually is just prayer points Bible verses uh-huh. and um, fellowship, lẹ́kọ̀ọ̀kan, and all, <laughs> nothing more, but alone. Okay, um, anyway, young man, uh, má jẹ́ kí ojú bẹ́ẹ̀ lọ. Ah, hmm? Lẹ́yìn prayer points, Bible verses, jọ. Sister Kibibi, <laughs> sister to me. Yeah. Good.